ìrònú wo lòrò pẹ́ni tó máa ní pọ́ọ̀sì gbọ́dọ̀ máa wò máa wo gbogbo ẹ̀sẹ̀m kàdé inú ìrònú wo lòrò pẹ́ni tó máa báyìí. ìyẹn gbogbo náà ló ṣe mí mi mọ mi mọ ojú àtẹnà kì í rọ́nà ṣayọ̀ onímọ̀nà ló ń tọ́. ọ̀rẹ́ mi thank you thank you thank you. ọmọ ṣẹlẹ̀ jẹ́ ká lọ sí ọ́fíìsì ọ̀rọ̀ wà láfẹ́ sọ. ṣé bàbá ńlá ti bàbá ẹ lórí ọ́fíìsì yìí ni tó fi sọ fún mi pé kí n jẹ́ ká lọ sí ọ́fíìsì yìí. gbé pẹ̀lú bọ́ṣẹ́ àǹsì wọ́n yìí máa rè o ṣé ìwọ tó lówó lọ́wọ́ àwọn tó lówó lọ́wọ́ dáadáa wọ́n lè ìṣòro àwọn tó kù bá. ìbájú o ní àwọn olówó olùfẹ́ mi. orí ẹ dá o ò ń ṣe eré ni èmi ni ẹ̀gbọ́n àdúgbò èmi lèmi ò tí ì má rí àbí òun dì náà èmi àbí àbí bẹ́ẹ̀ kọ́. ṣòro dírámà tó mẹ́rin balẹ̀ gbogbo dírámà ìlú ní bẹ́ẹ̀ àjọ ń bèrè dírámà yẹn. bí ẹni burúkú ò ló gbẹnu ẹ lọ. ẹni burúkú ò gbẹnu mi burúkú ni ẹ̀mí burúkú tó máa dá sí dáadáa náà àti ẹ̀dọ̀ fìdè ni sórí ọba fẹ́fọ́ láni o. iṣẹ́ ìrà fún mi gbọ́dọ̀ àbẹ́tò mi lọ ẹ jọ ẹ jọ. bẹ́ẹ̀ni sọ́ọ̀ kò fẹ́ yàwó mọ́ ẹ yẹn mọ́ ẹ gbà ṣe lọ́wọ́. ṣòtúbi ti wá ṣítọ́ pẹ̀lú ẹ̀ wá jẹ́ yẹn níṣu bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. bíbí ìṣòmọ̀ kí gbogbo ṣe ń pariwo lé mi ẹ̀ ṣòmọ̀ kí ló lè dẹ̀ dùn. bó ṣe sọ wípé orí mi ti dàrú yẹn ayọ̀ mi dẹ̀ ń kún.